السلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته Ọlọ́run tẹ̀lé ikọ̀ àwọn nípa àwọn ẹni tí wọ́n jẹ́ ọmọ ọ̀dọ́. Sọ́nà ìlú Mùhàmmad sọ́lọ́lá àríwá àríwá tẹ̀lé. lẹ́sẹ̀ àgbéga ńlá iná ní tẹni tó bá jẹ́ tẹni tá a fún láǹfààní láti jẹ́ ọmọ ọ̀dọ̀ fánàbí ọmọ Muhammad sallallahu alaihi wa sallam tí wọn bá wo náà àwùjọ tí wọn bá ní lágbájá ọmọ ọ̀dọ̀ lágbájá ni ìjọba ọ̀dọ̀. lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn generally àmì pé èèyàn ọ̀dà máa ń kankan ni ṣùgbọ́n tó máa ń pè local government ẹgbẹ́ òkú yẹn ọmọ òkú yes tí a bá kú jọ lọ tí wọ́n sọ pé ọmọ ọ̀dọ́ gọ́vnà à ẹ̀yìn kú oríire wọ́n mọ̀ kí àmọ́ òṣùbọ́ sí wọ́n á pé ọmọ ọ̀dọ́ president tí wọ́n bá ti pè bá àwọn pé à kọ́dà nígbà míì wọ́n sọ pé ipò rẹ̀ gan-an lójútì tí àwọn local government lọ. Bóòwá ni bí ẹ bá ọmọ ọ̀dọ́. فتواجبه مع النبي آدم النبي محمد صلى الله عليه وآله وسلم الذي أمين لاني يقول الله سيني لاني تقع إن عمر دوي ناني أسلع ابن شريك أبي ابن شريك وكان صاحب راحلته قالوا لما مجدوا إن كان النبي محمد صلى الله عليه وآله وسلم amójútó ràkúnmí rẹ̀ a rí i pé wọ́n gbé gàrí ẹ̀sìn lé lórí yóò sì rí i pé ràkúnmí yẹn jẹun bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kọ́mọ́tà kú sọ́nà ìṣẹ̀jì ẹnu bí kọjá pé láyé sùn ẹnìkẹjọ ọmọ ọdọ yẹn kan njẹ òun mójútó ni mọ́tò rẹ̀ nínú wọn ni Bilal ibn Rabah radiyallahu anhu al-mu'adhdhin olùpẹ̀rùn ipò ńlá táwọn gbà nù ní ká pẹ̀rùn báyìí lọ Muhammad sallallahu alaihi wa alihi wasallam. bákan náà tàbí gàdí tún jẹ sáà wọn láti òun àti Bilal mọ̀wùláyà àbí ní Siddiq àwọn méjèèjì wọ́n jẹ́ ẹrú. táwọn bàtà ń rà tó fún lómìnira àti Bilal àti Sáàdì Abubakar rà wọn ó mú wọn kúrò lóko ẹrú. bákan náà Abu Dharr al-Ghifari radiyallahu anhu Muhammad sallallahu alaihi wa sallam ibn náà ń bẹ nu wọn àti ìyá rẹ̀ Ummu Ayman àti Ayman àti ìyá rẹ̀ mawla yẹn nàbí sallallahu alaihi wasallam ẹrú ni wọ́n jẹ́ fáànàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n dáàbí ti fún wọn lómìnira wọ́n ti tún ṣe ọmọdé fáànàbí sallallahu alaihi wasallam. ìdí Ayman máa ń ṣe lọ́nìkẹ́ máa mójútó ìṣe ìmára ànábì sallallahu alaihi wasallam níbi wọ́n ti ṣe ìmára omi tí wọ́n lò tí wọ́n fi ṣe mára òkúta tí wọ́n lò wọ́n máa fẹ́ ṣe mára níjọ́ máa mójútó ẹnìkan á ní Ànábì sallallahu alaihi wasallam ẹwà dúró àwọn ẹni tí ń ṣe ọmọ ọ̀dọ̀ fún un tó kéré kéré púpọ̀. tó bá ti gbérò àwọn ọba ayé ìsìn àwọn ọba tí ò tó lọ́mọdé tí àtúbọ̀tán wọn tí ó parí sí. sẹ́yìn tí ọba mi àwọn ọmọ ọ̀dọ̀ tó ní wọ́n fẹ́ lé ṣẹ́ńdọ̀sẹ̀. tòṣe kí wọ́n fẹ́ pọ̀ lọ́jà sí rẹ̀rẹ̀ ni nínú ààfin rẹ̀ láwọn ọba yìí. ìwà nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lẹ̀ gbogbo àwọn yẹn tá a kà sílẹ̀ tí wọ́n ti tó dọ́sìn kan. tó torí délé ẹ ti máa láwọn ẹni tí wọ́n ṣe ọmọ ọ̀dọ̀ bánàbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ipò tí wọ́n ga púpọ̀ lọ́dọ̀ orí ńlá ń bẹ fún wa. eléyìí ọ̀wá túmọ̀ sí lọ́nà kankan pé kí ọ̀nà láti jẹ́ olùmọ̀ tó ń ànábì sọ̀rọ̀ lọ́wọ́ kọ́ wa sọ àwọn rẹ̀ sára. ṣùgbọ́n ní tí ọlọ́run bá ní kó wà lárọ̀ọ́wọ́tó rẹ̀ látàrí kó akẹ́kọ̀ọ́ kò sí tàbí ṣùgbọ́n nínú tí ó ràn án lọ́wọ́ láti rẹ́kọ̀ọ́ yẹn kọ́ náà ní máa ṣiṣẹ́ sí nínú tí ó man ahsana ilayha wa man àti dá ẹ̀mí má àdámá kọ́ máa nífẹ̀ẹ́ sẹ́ni tó bá ti dáadáa sí ó sì máa kó ìrẹ̀ tó bá ta ìdá sí. a sì fi mà síbẹ̀ ni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ láyé yìí nínú nǹkan tí ọgbọ́dọ̀ mú mẹ́kọ̀ọ́ tí ó fi rẹ́kọ̀ọ́ kọ́ òun náà ni kó mọ̀ máa gbé mú fèrè níwájú ẹni tí ń kọ́ lẹ́kọ̀ọ́. kọ́tẹ́rí bá a. kọjá ni tí yóò jẹ kí òun wà lárọ̀ọ́wọ́tó ẹni tí ń torí ìgbà tí inú ẹni tí ń kọ́ lẹ́kọ̀ọ́ bá dùn sí ọ yóò rọrùn fún láti kọ́ tí tó tọ̀ fẹ́ gan lọ. ṣùgbọ́n bàtí bá ti ń wọ níwọ̀ ọmọ ọbú aláìlẹ́kọ̀ọ́ ọmọ tó náà láti kọ́ lẹ́kọ̀ọ́ tí wàá lọ òun رضي الله عنهما látàrí wọ́n sọ dídítà na fi jí lórúkàjọ́ tó sì fura mọ̀ pé dáná bí ọmọ ọwọ́ abẹ́ láti jí ìrùn tó náà ní nǹkan àti sàlùwàlá kíákíá tó ti rí dáná bisalòlá àìsànlá jí ló ti lọ gbé ohun ìsàlùwàlá lọ́rọ̀ mi sí ó sì gbé wá bá nàbí sọlọ́lá àríwá rí pé ọlọ́run lọ́tọ̀ pé kò fi dín wà lẹ́mú tàwé ọlọ́run fún lágbóyé nínú ẹ̀ kọ́ wa kọ́ ní ìmọ̀ àlàyé alukọ́ra ọlọ́run ti gbàgbọ́ rẹ̀. ṣùgbọ́n náà ni wọn náà bá jẹ́ ẹni tí ìgbéraga ọ̀ma yọ lẹ́nu ẹni tí ọ̀ma tara rẹ̀ jẹ́ tani tara rẹ̀ jẹ́ wọn lẹni tí òwúwo tó ń bọ̀ òwúwo ó fúyẹ́ olówúwo. ọmọ kaka ọwà lọdọ ẹni tó yẹ kọ́kọ́ lẹ́kọ̀ọ́ kó orí wọn bá ń tètè kò sírú ẹni tó yóò ilé náà torí kò tí ó láti máa di rí bànújẹ́ ọmọ aláìlẹ́kọ̀ọ́ kò sì sẹ́ni tí ó máa dára rẹ láàmú láti kọ́ ọmọ tí gbogbo wàtá bá wà níta ti ń kẹ́kọ̀ọ́ láti sẹ́sìn àwọn ẹni tá à ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn yóò mú kí inú wọn dùn láti kọ́ alẹ́ kọ̀ yóò sì mú wọn lè ṣe wá láǹfààní lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wọn lọ máa kẹ́kọ̀ọ́ látàrí ìgbéraga ìjọra ẹni lójú wọ́n ti sọ̀rọ̀ àwọn ní tọ́pọ̀ nù àwọn àfáà tó máa ń fọmọ́ wọn kó kọ́ lọ kí ó lọ́dọ̀ wọn ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe pé wọn ti fi ọ́ sọ́dọ̀ rẹ̀ tó ti rẹ́ni tí ọmọ bá dáko nù ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe pé wọn ti fi ọ́ sọ́dọ̀ rẹ̀ tí rẹ́ni tí ọmọ bá fọṣọ tí ọmọ bá lọṣọ tí ọmọ bá gbálẹ̀ tí ọmọ bá rúkà tí ọmọ bá síbẹ̀ gbogbo àwọn nǹkan wọn yẹn wọ́n kà fún àrẹ̀ kọ́tọ̀ wá pọ̀ nítorí pé yọ̀ọ̀sẹ̀ tó sì má tónítóní tólùkọ́ rẹ fura pé wọ́n lọ gbà á níjọ́ ní bíbá ọ̀sán wà kó ọlọ́run bó fún ọ lálùbáríkà ọlọ́run fún ọ lálùbáríkà yìí tí wọ́n dájọ́ tán dájọ́ tó máa bá bá gbàdúrà yẹn orílẹ̀ mà jẹ́ tiẹ̀ nù ọ̀pọ̀lọpọ̀ máa ń yín mú ọmọ kí omi wọ́n kárú nǹkan fún rẹ̀ ọ̀rẹ́ tí ń ṣiṣẹ́ sí àbá yẹn ẹ wọ́n ti yẹ pẹ́tọ̀ ìwọ bá ń kọ́ lọ́wọ́ fíkà. tẹ̀wọ̀n fóun wọn ò wí ni àmúkọ tiẹ̀ ní lábárakà lọ́wọ́ fíkà. ọlọ́run ní fún ọ lálùbáríkà àmì eléyìí ọlọ́run fún ọ lálùbáríkà ewu lẹ́ fẹ́ láì tọ́lọ́ fún ọ lálùbáríkà ni àbí kò ní fún ọ lálùbáríkà. à tó ń torí de eléyìí gbogbo wa tẹ́yìn láti wà lọ́dọ̀ ẹnìkan jẹ́ni tí ó máa lọ jẹ́ni tí ní ọjà amúgbálẹ́gbẹ̀ẹ́ fún un jẹ́ni tí ó kú níbi tó wà lọ́jọ́ tó fìbẹ̀ sílẹ̀ tí gbogbo èèyàn sì máa sùn fún un ní ti dáadáa pé á ah, lágbàdá lọ ni wọ́n jẹ́ni tó ṣe kókó tó lọ wọ́n sì máa bẹ lọ́hùn kó tiẹ̀ lọ tó wá jẹ́ pé jọ́tọ̀ máa ń lọ wọ́n sì máa forí kalẹ̀ fọlọ́ pé adúpẹ́ tó wọ́n bá wa lè gbogbo nǹkan láyé. gbogbo ibi tó o orí pariri sílẹ̀ eléyìí yóò jẹ́ kí orúkọ rẹ kọ́mọ́ parẹ́ ní ti dáadáa. tó lẹ́yìn náà fọ́sùlùmí kò tẹ̀rí sallallahu alaihi wa sallam àwọn ẹ̀dá làwọn akọ̀wé ànábì gánà yìí àwọn sẹ́kẹ́tìrì rẹ̀ bọ̀ sẹ́kẹ́tìrì bíi ìtumọ̀ rẹ̀ ní tí ń bá kọ̀wé kí é ti pé because secretary látara secretary ẹni tí ń kó security pamọ́ fún yẹn nù kí ni security sábà bí ń kó pamọ́ tó sí. kódà Hudayfa ibn al-Yaman radiyallahu anhuma wọ́n pè ní sahibu sirri an-nabi sallallahu alayhi wa sallam secretary ànábì sábà bí kó àṣírí pamọ́ sí lọ́dún kí á because ẹ gbọ́dọ̀ mọ̀ pé inú àwọn fundamental issues lélẹ́yìí wà tí ẹ bá gbà pé nǹkan àtìrí kan wà dáná ju kó pamọ́ tí ọ̀yẹ́ fẹ́mi kan mọ̀ ẹni tó gbé nǹkan kan pamọ́ nù nínú tọ́lọ̀ fi hàn kò sí òfin dáná ju pé pamọ́ sílẹ̀ ní Aisha radiyallahu anha ti sọ fún wa náà àdéhùn àkọ́kọ́ àkọ́kọ́ tí Muslim kọ́kọ́ sọ nínú gbogbo ẹni tó bá ti sọ fún ẹ ibi nínú tọ́lọ̀ fi rán nàbì sọ̀rọ̀ bá àdìo sọ̀lá yálà fi gbé pamọ́ láì jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn kọ́ ọ̀mọ̀ pé ìlú rọ́lá ló gbé fọ́ gbogbo tọ́lọ̀ fi rán ló jíṣẹ́. torí ẹ̀ ẹ̀fọ́dẹ́ ìfà nàbì sọ̀rọ̀ bá àdìo náà dárúkọ fún pé lábẹ́dá mùnáfìkì ni tàmẹ̀dù mùnáfìkì ni dóòlà mùnáfìkì ni làkàtẹ́gbẹ̀ mùnáfìkì ni bẹ́ẹ̀ náà náà fi ń pè ní lẹ́yìn náà nígbà tí wọ́n ti sọ́fẹ́ nìkan kò túmọ̀ sí kí wọ́n gbé pamọ́ bàtà ti sọ́fẹ́ nìkan náà ló mà kò túmọ̀ sí wọ́n gbé pamọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ nù mà tó ṣe a bá fi hàn gbogbo èèyàn ọ̀dà ńbẹ nínú mà ètò tó a tó anábìsọ máa tẹ̀lé lágbàtì ẹ̀wọ̀n gbé kankan pamọ́ tó wọ́n jíṣẹ́ gbogbo sẹ́tọ̀ náà bá fi hàn wọ́n. tó àwọn kò sí ààbò ń bè mí màá ná àwọn akọ̀wé tí ń kọ̀wé fún anábìsọ máa tẹ̀lé tó bá anábìsọ máa láyé tóbo wọ́n láyé kọ́rọ́ olùmọ̀kìtò ìkọ̀wé kò sì lè ka kọ̀ ṣùgbọ́n láyé tóbo wọ́n yẹ kọ́rọ́ máa yóò ha ilẹ̀ o lè kọ̀wé ṣùgbọ́n lè ka ntọ́nà fi ránṣẹ́ sí i níbo ní tí wọ́n ń kà á nínú ntọ́nà ọba tó fún tó fún sọ tó fún sọ sanukuri òkà fàlẹ́ tẹ́ńtà àmú ọmọ ní gbàgbé àmú ọmọ aká kò sì ní gbàgbé. إن علينا جمعه وقرآنه لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه mẹjẹ ni tí o ti máa mi ahọ́n rẹ nígbà tí màlẹ́kà bá jíṣẹ́ ohun tá a fi rán sí ọ májẹni tí ó ti máa mi ahọ́n rẹ kí wọ́n tó kà mọ́ torí káwọn ẹbí bẹ̀rẹ̀ sí kájú láàrin kan ìdí ìfẹ́ tètè hán ní tí wọ́n sọ fún ìbẹ̀rù pé kó wọn mọ̀ síwájú kó tó di pálukùránì pé ọlọ́wọ́n bá sọ pé inna alayna jam'ahu wa qur'ana dájúdájú àwọn aláàkójọ fún ọ yóò pè é kò ní dín àwọn aláàsìtò kọ ọmọ ká ọmọ kí. ثم إن علينا بيانا لينا ولا تسلعي رفون tọ́pọ̀ yìí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé anábì ò ní kúkà kúránì kó tó pé ó sì pé náà bẹ́ẹ̀ síwájú ká anábì ò tó lọ. ǹjẹ́ tí wa a rí i pé ànábì ọ̀sọ̀lá àti ikọ̀wé wọn sì lè ka tí wọ́n bá kọ̀ ṣùgbọ́n wọ́n lè ka tọ́lọ̀ wọn bá sọ sí wọn tó fi ránṣẹ́ sí wọn ní wàhí. wọ́n ń kà eléyìí báyìí ẹ̀rí وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ثاني كان nínú àwọn ọ̀sẹ̀ ló bá wá bá wà níbi sọlá àtúnà tí ń fẹ́ kọ́ dáàbòbò ẹ̀dáàbò títí tí ó fi láǹfààní torí kó lè bá a láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ lọ dáná àkà fún un. الرسول صلى الله عليه وسلم sèlè ìtumọ̀ sí pé ó wọ̀ ọmọ wíkọ̀ ṣùgbọ́n ó láwọn ẹni tí máa bá kọ̀wé. eléyìí túmọ̀ sí pé àìmọ̀wé kọ àgbọ̀dọ̀ tó dí wa lọ́nà àti lákọ̀ọ́lẹ̀. èmi ọ̀mọ̀wé kọ kò túmọ̀ sí pé ìnílà gáì láti pàpè kọ fẹ́ni tó máa kọ̀. mo rò pé wọ́n fúnra ara rẹ̀ o lè gbàgbègbè mú kọ́ ọ̀nà òkò ọ̀kọ̀wé ṣùgbọ́n kò gbọ́dọ̀ túmọ̀ sí pé ọ̀wá nílà ká ètò pàpè kọ́ ìmìlá fẹ́lómi tí àkọọ́lẹ̀. eléyìí bẹ́ẹ̀ sọ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn wọn bá dá kẹ́mi àwọn afọ́jú tẹ ẹ nìyẹn ẹ̀bùn tó lọ ń bùn ẹlòmíì nínú wọn ọ̀pọ̀ ju ti wá nínú ẹgbà wa pẹ́ni tó lọ́ọ́ bá gba ojú ríran rẹ̀ ojú inú ní bí rọ́pò fún wa. ojú inú yẹn wà mú bérebére débi pé tí afọ́jú bá ń sọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ gbọ́n a ah, ṣé bó ti jẹ́ pé ìgbà míì tásọ́jú bá hùwà bọ̀ tásọ́jú bá hùwà bọ̀ ẹ̀rí báyìí ríran ló mú hùwà bọ̀ tí afọ́jú tó jókòó tafọ́jú tó ní ṣebí kò kú sẹ́ni kankan bì wọn ò ní gbọ́ ní dáàbá ń sọ ẹ̀sẹ̀ àìlójú ló dé kọ́ máa wí báwọn ẹ̀sẹ̀ nípa afọ́jú lọ́n bá wí òun ò rí bẹ́ẹ̀ nìkan bá wà mẹ́ afọ́jú sì ni wọn náà. òòlì bẹ́ẹ̀ wa wá ń bẹ́ yàtọ̀ sọ́rọ̀ ẹ̀rẹ́ afọ́jú ọwọ́ alọ́ ọ̀rọ̀ dọ̀rọ̀ ara wa ọlọ́kùn tí ẹnì kan ò sí ń bẹ̀ ẹnì sí ó gbogbo yẹn jókòó bẹ̀ ó ní bàbá tó kọ́ fún tó mọ̀ fún àwọn àti pọ̀nmí àgbọ̀n eléyìí túmọ̀ sí pé láwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀lú ayé àwọn yìí ti torí pé yẹn yabi ọ̀rùn kò lè kí wọ́n wá kó wá fi kò pè wọ́n mú mójútó àti kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n mú mójútó ìdàgbàsókè ọpọlọ rẹ̀ eléyìí mú kọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tó gba ìwé ẹ̀rí ńlá jù láyé kí wọ́n máa jáde nínú afọ́jú arọ àti bẹ́ẹ̀ lọ. ẹni tó gba pòfẹ́sọ̀ gbé afọ́jú tẹ̀bá wá rí ìwé tán lábọ́jú ṣe wọ́n wá mọ̀ ọ́n gbá ah, wọ́n tún olójú ọ̀rọ̀ gẹ̀dẹ̀rán gẹ́gẹ́ gan-an tó o bá lọ fẹ́ kọlu eléyìí á ah, kò ní lè ṣe. subhanallah báwo wá làwọn ti ń kọ́ ọ̀pá pèkọ́ ni ìyẹn ni pé ìmọ̀ kọ́ ìgbọ́dọ̀ jọ́ dámi lágara láti má máa pàpè ìwọ fúnra ara rẹ gbọ́dọ̀ wá gbìyànjú láti láti láti gbọ́n débi wípé o nídìí láti kọ́ ńgbà tó lọ́wọ́ fún ọmọ ọkọ̀ wá nítorí kọ́ ya fọ́jú but kọ́pọ̀lọ́ rẹ ó jiná débi pé nítorí wọn bá ń pè tá máa kọ́ báyìí yóò kí tẹ́ bóbi máa ẹ̀ dà fẹ́ẹ́ kó ní gold ni wọ́n fi kọ́ ẹ̀mọ iye àwọn afọ́jú bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ti àwọn òwe bẹ́ẹ̀ kó tó ọba kan ó sì máa làágùn òun pàpè kọ́ rẹ̀ tó bá tó ti tún ká fún lónìí kì í ṣe dáwí fún ọnu na ìnà wọ́n tuntun tún kọ́ tuntun kà fún. ọmọ wa sọ nínú ìwé wípé nínú gbogbo ìwé tó wà wájú wa awọ́ ọ̀rọ̀ nípa nǹkan a. táwa lẹ́nu tó wa ẹ̀yin ò nítorí pé yóò máa sọ fún abánikàwé sí ni létí rẹ̀ tìlọ̀wù tíra báyìí tìlọ̀wù tíra báyìí kò sí mi bàbá ọ̀yà ẹ̀sìn báàbù báyìí ẹ̀sìn tápítà báyìí kò sí tápítà yẹn ó pé kúrò tápítà báyìí ta ni wọ́n wádìí o òun náà ní wádìí torí torí tí ọba pé gbogbo òwe lẹ́ẹ̀kàtà kó tó di pé ẹ̀rí tẹ̀ wá ṣùgbọ́n gbà tó lè tẹ pé tẹ experience pọ̀ yóò pé náà tìlọ̀wù agbọ̀n báyìí ó lè jẹ́ òun ní ń wádìí eléyìí kan wà bíi drọ́ọ̀mù ni máa kà á bàbá ti gbé jù báyìí kà á torí ẹ̀ ló ti sọ pé awa ààrẹ subhanallah so eléyìí túmọ̀ sí pé islam wa ọkọ wa pé gbogbo kòtò ọba bára rẹ má fojú dira rẹ má fi gbéraga nítorí islam pọ̀ nítorí ti lè ti ọmọ èèyàn láǹfààní láyé ọ̀pọ̀ torí ẹ̀ ọba ara rẹ bá kàn bá kàn. tó túmọ̀ sí pé o ò lè ṣe bákàbàkà. tọ́ ó tún wá túmọ̀ sí pé kò burú lẹ́yìn tí wọ́n ti mọ̀wé kọ náà kó tún lẹ́nu jọ́ ọmọ ọkọ̀ wé kò burú. torí ń ta afẹ́ kọ́ngbà mi ọkọ̀ jáńtàwà nìkan lè dákọ̀. ń ta afẹ́ kọ́ngbà mi ọkọ̀ jáńtàwà nìkan lè dákọ̀. torí tí bàbá rẹ̀ bá kú àbí màmá rẹ̀ ẹ̀ wá ń túlé ẹ̀ wá ń túlé ẹ̀ wá ń túlé. ẹwà rí a bàbá yìí wá jẹ́ bàbá tí máa ń kíkù rẹ́kọ̀dù ìjọba ìjọba ìṣẹ̀lẹ̀ ìjọba ìjọba ìṣẹ̀lẹ̀ ìjọba ìjọba ìṣẹ̀lẹ̀ láàrin ìlànà ìlọgbà òní mẹgbà tó máa ṣàdúrà fún bàbá mẹ́sàn mẹ́wàá àti bí ìjọba ìṣe rí àti bí ìjọba ìṣe ṣẹlẹ̀ ni àti bàbá ìlọ ṣẹlẹ̀ tí bàbá òsì yanu sọ fún ọ líláyè wọn. ìgbẹ́ ló ti mọ̀ pé á ọpọlọ bàbá rẹ̀ ga pọ̀ àmọ́ bàbá kankan kú màmá kankan kú ni ẹ wá tu gbogbo ilé ti gbogbo ilé lẹ́sẹ̀ àbí nǹkan kankan mọ̀ mí nǹkan kankan ẹ̀yin ọ̀ máa kọ kí ló dé tẹ̀ máa pàpè kọ́ kí ló dé tẹ̀ máa pàpè kọ́ ìbàbá kan nù gbogbo ọmọ tí wọ́n bí láti ìgbà tí bàbá yẹn ti mọ̀ wé kọ́ gbogbo ọmọ tí wọ́n bí ìjọ tí wọ́n bí bàbá yẹn wọn kọ́ dé tẹ̀ gbogbo ọmọ tẹ́ ń bínú àwọn èèyàn tí wọ́n mọ̀ wọ́n gbé òkè ọ̀yà gbogbo ọmọ táwọn ọmọ ìlú wọn wá bí lókè ọ̀yà nù tí bàbá alábàdá bí máa ń jọba déètì rẹ̀ nù ó kọ́ tí wọ́n sọ nù ó fi tí wọ́n sọ nù wọ́n á gbé ìwé yìí jáde wọ́n fi hàn mí ìwé yìí wọ́n ti ń láti nǹkan bíi nineteen sixty five wọ́n á gbé ìwé yẹn jáde wọ́n fi hàn mí ìwé ti di èlè màbá mo wá ní ọwọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ nǹkan tó kù tẹ́ ṣe ní ìsìn ojú gbogbo àwọn tẹ́ mọ́tò òbí wọn ẹ̀rọ akọ̀tà kéékèèké ń pa wọn tó eléyìí bẹ́ẹ̀ náà làwọn aṣíwájú ṣe tí wọ́n fi ń kọ sí ẹrú àlẹ́mí nọ́bẹ́lẹ́ ìtàgbésí ayé àwọn olùmọ̀tọ́gbọ́n bẹ́ẹ̀ iná ti kọ wọ́n fi yàtọ̀ àyà àsìkò kú àwọn èèyàn pàtàkì ojúlówó èèyàn. tó bákan náà bẹ̀bí lùkìní kan bí àkùbárì màmá tẹ̀mí ọ̀sọ̀hábẹ́dì fẹ́lẹ́dìyà tàbí fi nẹ́jì níbi dájú sọ̀tẹ́ ẹni tó kú sí Mẹ́dínà náà àwọn tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn ti kọ̀wé kí ẹ lákọ̀ọ́lẹ̀ ọ̀ pàtàkì àlejò sọ̀rọ̀ bá àríwá àdìsẹ́ náà wọ́n ti torí pé àwọn ọmọ akọ kó wọ́n á neglect ìwé kíkọ. sẹ́nu pé màá jẹ́ ìlẹ̀ ṣẹ́yìn án àdá gbogbo déèyàn bá ti mọ èèyàn máa mú lọ́tà ni. ìwọ ní ìsinyìí gbogbo nǹkan lọ́nà bá fọyín fún parẹ́ àmọ́ bí kún fi àkùránì kékeré lọ ọkọ máa ní kó kí àkùránì ah. ó lè máa ṣe àwùsù. kíni jẹ́ àrùsù. so ó ti wá wí wọ́n ti wí wọ́n ti kọ̀rẹ́tì wọ́n ti kọ̀rẹ́tì ó ti pọ̀ lọ́la gbé ẹjọ́ gbogbo nǹkan kí ẹ fi lọ mí yàtọ̀ sí kíkẹ́ àkùránì. sẹ́yìn tó bá ń kẹ́ àkùránì náà máa bì bí kun sọ bí ni jógráfì kọ náà. nítorí ọba àwọn wa ti torí pé àwọn ọ̀mà kọ àwọn ọ̀mà ká àwọn na tí wọ́n kọ́ ká kánàbí ọmọ wa kíkọ. torí ẹ ló ti dẹ́gbà lọ́bi sọ̀rọ̀ wá àdìsọ́lẹ̀ wọ́n ẹ̀ kọ́rí ìdìkan kíkọ. àbáwọn òsè máa kọ tí wọn máa kò tí láàrin o. so à ń pè ànábìsọ̀rọ̀ wá àdìsọ́lẹ̀ alukur'ani wa kulli ladina utul kitaba wal ummiyina aslamtu. sọ́kọ́ àwọn ènìyàn fún ní tíra àtàwọn ummiyin ummiyin ìnigbọ́ àwọn aláìmọ̀ ọkọ̀. tí wọ́n á túmọ̀ sí kí gbogbo òjò láyé ànábì sallallahu alaihi wasallam ọmọ ọkọ̀ ni kàlà. ṣùgbọ́n wọ́n wí bẹ́ẹ̀ láti fi hàn pé ọ̀pọ̀ èèyàn ló láwùjọ ń gbà tí ọmọ ọkọ̀. ṣùgbọ́n àtọ́nà ọ̀pọ̀ torí ẹ̀ lànàbí sallallahu alaihi a fi lo àǹfààní kíkó àwọn ará Mẹ́kà lẹ́rùgùn lógun yóò tó bá ti máa nù wọn ǹjẹ́ ó tí ó fi padà náà ní wa pé ń wọ́n ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀kọ́ pé wọ́n ti sọ pé wọ́n rárá wọn padà pẹ̀lú kí mẹ́wàá máa tí wọ́n tó wá jókòó kalẹ̀ tó ń tara rẹ jẹ́ ẹni bàbá ẹ̀kọ́ kọyìn ń má kí ló dé mo fi jù ànábì mi rárá jù ànábì. ànábì tó tó jọ yẹ ohun kọ wọn ẹnkọrẹjì àlùmọ rẹ láti kọ nùún wọlùkọlẹ mi wọn máa ìṣòro àkùrá nìyẹn Ọlọ́run náà fi gègé búra àti tí wọn fi gègé kọ sórọtò kọlẹ eléyìí ìtaníǹdì ita ni láti mójútó wẹ láti mójútó ẹ̀kọ́ mùsùlùmí ìsẹni tó ń sèmọ sí ìdánilẹ́kọ̀ọ́ fún kẹ mójútó ẹ̀kọ́ torí kọ ẹ̀kọ́ à ó ń mọtò ìjọ máa kà á ìjọ ànábì sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ kaba kàfẹ́ máa ma ìyá kúri fúnra ara rẹ̀ ńlọ́mà tẹ́lẹ̀ kaba yìí olódo ńlọ́mà mùsùlùmí ò sí ní ọjọ́ ẹ̀kọ́ máa rúpò ní kíláàsì ẹ̀rọ kí tí o bá bá sọ kó rúpò sẹ́ẹ̀rọ tó máa rẹ̀ wọn ò pé já nítorí ti yé ó rúpò gbẹ́ torí ọlọ́mọ sára bẹ́ẹ̀ o mùsùlùmí ò sí ní ẹni tó yẹ kó máa rúpò nítorí pé lọ́nà kọ́nà olùkọ́nà ẹ̀kọ́ rẹ̀ jùlọ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ làákín nínú ẹ̀sìn Islam a kì í kẹ́kọ̀ọ́ nítorí ẹ̀kọ́ àwọn kẹ́kọ̀ọ́ nítorí ntẹ́kọ̀ọ́ máa fani lọ sídìí rẹ̀ ni káfí ṣe wà o zakatul ilmi al-amal zakama kò náà ní káfí ṣe wà o kó sì túmọ̀ fẹ́kọ̀ọ́ tó ọkọ́ tó fi ṣe wà o kò ìyẹn pé tí wọ́n lọ skul ní ti gbogbo ẹ̀ka parí sí pé mọ̀ ń sọ òyìnbó kí láǹfààní ẹ̀ torí nǹkan kan wọ́n kọ́ mi kọ́lá kó tiẹ̀ jẹ́ theoríkà èmi ó gbìyànjú láti sọ di practical nǹkan mi fẹ́ ń sìn wá sọ kí mi ló ń nǹkan wo nǹkan mi fẹ́ ń sìn ṣe èso kí mi ló ń ṣe kan wò báyìí táwọn bá lò yọ ọ lọ àbí ò ní lọ. tẹ̀lé yẹn ni kájú wá pé bàbá gbogbo ẹ̀ ọkọ mà nípa ẹ̀sìn Islam ọ̀wá ti ṣe wà wò ọ̀hìrù taqiyyin ya'muru an-nasa bit-tuqa tabibun yudawi an-nasa wa huwa 'alilu. ẹni tí ò ní payọ̀ ọlọ́run tó ní káwọn èèyàn payọ̀ ọlọ́run ọ dàbí ẹni tí ń fúnni lóògùn ni ògùn bà ògùn ògùn ibà náà lò síbò náà torí di eléyìí báyìí anábì ọ̀sọ̀lọ́lá àdìwà àdìsẹ́lẹ̀ wọ́n yẹn kọ́ ìdù aká kọ́ ìmà ká máa kọ́ ká máa kà torí ẹ̀ ló ti jẹ́ pé nínú ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ẹ̀kọ́ bíyàn ti kẹ́kọ̀ọ́ wọ́n ní tí wọ́n bá máa kọ́ tán láti kọ́rùmítọ̀ lọ́pọ̀ kọ́rùmá pàpà ni ìwé tó máa ń kọ́ máa máa ní wíníwíní lọ́nà tó fi jẹ́ pẹ́lú mi ò ní rí kàfi wọ́n ọwọ́ àtọ̀ gbogbo ẹ̀ di manuscript táwọn kò tún dé lẹ́yìn one thousand years wọ́n mọ̀ á wọ́n á gbé manuscript rẹ̀ jáde kramfọ́ọ̀dì kọ́kọ́ gbàgàdà gbàgàdà lọ́nà tó yẹ kí gbogbo èèyàn ó lè ṣàǹfààní lára ẹ̀ tó bá gbé ìmọ̀tọ́ dáa lọ bá ń kọ́ o àwọn tó bá jẹ́ mọ́ọ̀fù sẹ́wọ̀n kí tí èèyàn máa gbé pamọ́ náà níjọ ẹ̀ sọ̀mà ríru ibi ẹ̀yọ́ dàrú ẹ̀wọ̀n pé wọ́n àwọn kankan wà bẹ́ẹ̀ ẹ̀ ńgbà tí bàbá kan fẹ́ kú torí pé kú ń bọ̀ lọ́wọ́ kọ́ ọmọ lọ kó gbogbo àwọn kúndí wa gbogbo anákẹ́yì wọ́n lọ gbé wa àwọn máa ti kíló tó ń bá lọ bá bá pé ntí ọ̀dà lè kọ́ kalẹ̀ afúlà ní fẹ́ kọ́ dáadáa da lọ kọ́ kalẹ̀ tó yọ hàn ò ní kọ́ dáadáa torí pé èpè lọ́sẹ̀ o anabi sallallahu alaihi wasallam sọ pé laysa al-mu'minu bil-la'an múmi ní ìsẹni tí máa ń làánà ẹ̀rí kó ń rulọ̀ dáhùn ó fi bora sí ìkọ̀kọ́ púpọ̀ sára ògiri ẹni tó fẹ́ kọ́ sọ́dà kí ni tó gbé pamọ́ kọ́ ó tún gbé bọ̀ tẹ́ àwọn tó bá ti di ká ẹ o wọ́n lè kọ̀dà wala taktub bi khatika ghayra shay'in yasurruka fil qiyamati an tarahu má fọwọ́ rẹ̀ kọ̀ kankan o yàtọ̀ sí tó ṣe pé yóò dùn mọ́ láti rí tó bá jẹ́ ògbéga al-qiyama àmọ́ tó kọ̀ ọ̀ràn gbogbo ẹ̀ náà wọ́n tún fi hàn tó bá ti lọ́la àwọn táwa lẹ́yìn tí màá bá nàbí kọ̀wé náà rí àwọn náà ni Abubakar a ah! àwọn bàbá yìí wọn gba wá gbogbo dáadáa si làwa ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí àwọn lọ̀gá nu gbogbo aburú tí ni bàbá kàjú nì ẹ̀rí kò wọ́n tọ́ka sí abatẹnijẹ́ jù kò ní wọ́n tọ́ka sí kẹ́ni má ní ẹ̀dá wọ́n tọ́ka sí bọ̀ọ̀bọ̀ pa bọ̀ọ̀bọ̀ bu lẹ́sẹ̀ kò wọ́n tọ́ka ọgbà àwọn oyè burúkú yìí gbogbo àwọn abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́. níbi ká rí ní ká ba tẹni jẹ́ níbi ká má kọ́ da fọ́nrán la yìí ọgbà dé. níbi ká da yẹrú gbogbo làwọn lọ́gbà sẹ́ni rẹ̀ nu ìsẹ́ni rẹ̀ ẹ̀ Abubakar radiyallahu anhu nínú gbogbo dáadáa àwọn náà àwọn Abubakar náà máa wé kọ́ wọ́n máa wé kọ́ wọ́n

وعلي ابن ابن ابي طالب رضي الله عنه او نعم وقا او ليه نجيني الخلفاء الراشدون الاربعه مريني وما وقا اتقوا نيراني الزبير ابن العوام عامر ابن بهيرة أتي عمر ابن العاص أتي أبي ابن كعب أتي عبد الله ابن الأرقم أتي ثابت ابن قيس ابن شماس أتي حنظلة ابن الربيع الأسيدي أتى المغيرة ابن شعبة أتى عبد الله ابن رواحة أتى خالد ابن الوليد أتى خالد ابن سعيد ابن العاص أتي أتى خالد ابن سعيد ابن العاصي وهم لا قوة يدق قوة نبي محمد صلى الله عليه وآله وسلم nínú wọn tún ni Muawiya Abi Sufyan Muawiya ibn Abi Sufyan radiyallahu anhuma àtúnwò àti bàbá rẹ̀ tàbí ni wọn Muawiya tó dó tàbá ṣí àyẹn táwọn ṣí àyẹn fẹ́ gbó kọ rẹ̀ táwọn ti gbọ́ Muawiya wọn mọ̀ ní làánà Allah a'udhu billahi minash náà ni wọ́n lò lọ sọ ìjọba ẹ̀sìn Islam. ló gbé ní ló gbé kúrò ní khilafatan nabawiyatan tọ́wọ́ àtọ́ di mulkan wiratiyan bọ́sọ̀ di ìjọba lọ́balọ́ba tí wọ́n jogún sẹ́yìn náà lọ́wọ́ wọ́ọ̀tì kẹ́ máa làánà rẹ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́wàá ṣé ńgbà tó ṣe tó ṣe èèyàn ayọ́kù ní jíjẹ́ tàbí tọ́yọ́. òkúkú yọ tìbánà bí ti sọ fún yín pé láti ṣubú ọ̀sáàbì láti ṣubú ọ̀sáàbì láti ṣubú ọ̀sáàbì gbogbo títà bí lè ṣe ọ̀gbọ̀dọ̀ bú ọ̀gbọ̀dọ̀ tẹnu rẹ jáde àbí kẹnu yẹn wọ́ tápá kan kẹ́bù ti wọ́ bọ́lọ̀ ti wọ́ ẹnu sí àtápá kan. torí tọwọ́ lẹ́dí nẹ́fẹ̀sì bí ẹ̀dẹ̀ mo fọlọ́ tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ fi búra lọ́wọ́ anfaqa ahadukum mithla Uhudin dhahaba. ما بلغ مد أحدهم ولا نصيفة mọ̀fì ọlọ́ntẹ́mì mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra pété nìkan nu yín bá ná tọ́pọ̀ tó ga tó àpáta Uhud lówó gold láti fi gbẹ̀sìn ọlọ́ǹga àbí ní sàrà kò lè gbalada títà àbí bá fi múdù kan rú rẹ̀ ti sàrà àbí dàjí múdù gan kò lè gbà ẹ̀rọ kí n ti ń bẹ láàrin pàkọ́sí gímú ó jìnnà. tó sàábí ọkọjá gbogbo wẹ̀dẹ́wẹ̀dẹ́ ẹnìkan tó dé pé òun tiẹ̀ gan afúlán ẹnìkan ọ̀mọ́ lábúlé kó wọn ọkàn ajáde wọn kú sàábí ọ̀la ẹ̀kọ́ dájú pé wọ́n gbádùn rẹ̀ Muawiya ibn Abi nínú akọ̀wé sọ̀rọ̀ láti nìyẹn. láwọn ti sọ pé ọwọ́ kó ti ẹ̀jọ́ kan nínú akọ̀wé sọ̀rọ̀ láti yẹ fi eléyìí tó lọ́la kàtà jùlọ. ìdá ti gbogbo yẹn náà lànàbí ọgbà lákọ̀wé torí pé wọ́n mọ̀wé kọ ètò gbogbo wọn lónìí ètò gbogbo ẹjọ́ mọ̀wé kọ lónìí. ṣùgbọ́n tẹ̀sà wọn ni. bákan náà Zayd ibn Thabit radiyallahu anhu olùmọ̀gbà. وكان ألزمهم لهذا الشأن وأخصهم به وكان ألزمهم بهذا الشأن وأخصهم به ohun lẹni tó dún ní máa kásàmà kọ wípé ànábì gbogbo wa òhun náà lànábì tiẹ̀ fi sẹ́yìn lé lọ́jù nínú àwọn ẹni tí ń kọ̀wé fún. Zayd ibn Thabit yìí báyìí a ti máa wípé ẹni tó lọ́wọ́ bá fún ní ọpọlọ tàbí hàǹkà ni ọlọ́run ti fún ní ọgbọ́n olùmọ̀sí ni ó ní làákàyè. Ànábì sallallahu alaihi wasallam sọ fún rí wípé àwọn Yahudi máa ń kọ̀wé sáwọn ṣùgbọ́n gbà tí wọ́n bá kọ̀wé ìdí wọn wọ́n máa fi kọ́. sọ ìwọ Zayd ibn Thabit lọ kọ́ nípa ìdí àwọn Yahudi wa. ẹ̀rí nǹkan mẹ́rin ètò túmọ̀ sí pé kìí ṣe pé ẹ̀kọ́ ìsìn Islam nìkan náà ni ẹ̀kọ́ tí èèyàn lè kọ́ èèyàn tún lè kọ́ ẹ̀kọ́ mìíràn ṣùgbọ́n pọ̀ mi ń sọ ọ̀gá nìkan wọn kọ́ lọ́kọ́ nu èèyàn púpọ̀ rẹ̀ wọ́n pe lẹ́yìn ní fọ́ọ̀bù kìfà àyà ọ̀ràn àyà ni àmọ́ tó ti ké sí èèyàn tí a níbi iye èèyàn tá a níbi kọ́kọ́ tó láti kọ́ òtítọ́. Zayd ibn Thabit radiyallahu anhu ó sì wá lọ ọlọ́kọ́ èdè àwọn Yahudi wá fi khamsata ashra yawma báyìí jọ́mọ̀ ẹ̀dógún. sọ̀rọ̀ pé wọn ò ní kọ́kàn lọ gbọ́ wá dìde ọ̀rọ̀ àjókòó sáré tètè kejì wọn kí láti di ọdún méjì ọ̀n tara jẹ. sẹ̀rù pé ìyàtọ̀ hàn àbí kó lè bá a máa yé anídìí ẹni tí ọ̀nà péde wọn wá dídá ìbá fẹ́ kọ lẹ́tà dídé jókòó máa karabata karabata àwọn karabiti karabiti bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà lọ wa dídá máa fún ọ láti àmì French wa kọ́ wa ṣé gbogbo nǹkan ò ní dàrú ẹ̀ ò ní gbé pépà mọ́ jọmẹ̀ẹ́dógún péré ìní zéèdù fi jẹ́ ẹni tó ṣe é pé ọ̀pá fẹ̀kì èèyàn mímọ̀ ọ̀ mímọ̀ ká àti gbígbọ́. ẹlòmíì ní tètè ń ka dòrósù lóga òtútù mẹ́ta wọ́n tún simplify rẹ̀ ní gbogbo ọ̀nà àti gbàdá ti mọ̀ pé tó àwọn èèyàn ayé fi ọ̀dà bí àwọn èèyàn lẹ́sìn ẹtù sálàyé wọn tún kàkàkàkà ẹ àgbọrí àgbọrí bọ wọn ti wú tó ẹ̀mẹ́ẹ̀dógún nínú síra yìí. challenge nu o challenge nu fáwọn náà láìsẹ ẹ̀bùn ní gbogbo nǹkan ṣùgbọ́n bẹ́nu ẹ̀bùn sẹ́ni tá a bùn lẹ́bùn kì í mà kó tó di kó gbìyànjú. nǹkan mi ọlọ́ọ̀ ti fi ìpalẹ̀mọ́ rẹ̀ ṣe ọlá àtúwọ̀n ní mà lórí tó tọ́ bá serious lọ́wọ́ rẹ̀ pé ah. ṣé kìíní yóò ti rọrùn bẹ́ẹ̀ yóò rọrùn nítorí kò gbìyànjú torí máa ń jẹ́ dá wájàdá ẹni wá gbìyànjú yóò rí ti wà. torí di eléyìí báyìí lẹ́yìn ọlọ́kọ́ ìmọ̀ ìwà láàrin ìjọ mẹ́ẹ̀ẹ́dógún ó sì gbọ́ dáadáa ó gbé wọn dáadáa eléyìí tó túmọ̀ sí pé kò burúkú o tọ́mọ̀ tara rẹ̀ jẹ tẹ́yàmẹ̀yà ń dọ̀ ọ́ láàmú tẹ́lọ̀ máa ti ń ṣèdè kíláà fún ẹkúra mi àá ọlọlọ déédéé tí wọn náà ọlọlọ dá tiẹ̀ náà tòtí wọn náà wà ń sọ tiẹ̀ náà bómi ẹlòmíì ní ogun kíni ńgbàtí ńgbàtí ńgbàtí kí náà bẹ́ẹ̀ fi ṣe tó ẹ máa kó gbogbo èdè wọn lọlọ dá so ẹni tó bá ti wá kó èdè àwọn kan ó ti bọ́ lọ́wọ́ àbúrò wọn tó bá ti gbé èdè àwọn kan ó ti bọ́ lọ́wọ́ àbúrò wọn nítorí pé ìgbà tó bá gbọ́ èdè ẹni tó dé tè mọ́ tó dìtẹ̀ mọ́ tí ó wá ti bàtì ẹ jẹ látàrí kí wọ́n ń ṣèjẹ ló múra yóò múra wọn náà wò ó tó bá ṣe pé ìwọ yọ sílẹ̀ haúsá òde fi la gbọ̀bì tó wọ́n wọ̀ pé yorùbá lélẹ́yìn òṣèlú ti lè gbọ́ haúsá wọ́n á pèsè pé yorùbá àwọn ti gbé ọ tí wọ́n di ọ bí obì wọ́n lọ tà ọ ní nìjẹ́ republic lọ́ba kan sọ àgbà pé ẹ dákúndà lẹ̀ ń bá wíjà kí lẹ̀ ń sọ a ah, kálukú jùlẹ̀ ni. àwọn ọmọ tí ọgbẹ́dẹ àwọn bàbá gbẹ́dẹ wọ́n ti páàkì ẹ ti pẹ́ lè túmọ̀ sí pé àfikà gbẹ́dẹ pàtàkì pàtàkì púpọ̀ tó haúsá tẹ́lẹ̀ iná ti gbọ́ yorùbá ọmọ alẹ́ yorùbá ìtọ́ alẹ́ yorùbá ọmọ alẹ́ mọ́là tí ojú ẹ tí ò ríran tó ọ̀ràn tó rákàtà rákàtà rẹ. sọlọ ń bá wí yóò sì fi bàbá ẹjọ́ sàmì ìmọ̀ pé pédè. ó túmọ̀ sí kéèyàn pédè kéèyàn pédè àwọn kàǹfààní bẹ́ẹ̀ gan ọ̀la tó kéèyàn létí láti gbọ́ èdè oríṣiríṣiríṣi àǹfààní bẹ́ẹ̀ torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ láyé sẹ́yìnkú látàrí pọ̀ gbédè ọlọ́run máa yọ nínú ewu látàrí pọ̀ gbédè iyì rẹ táwọn kan fẹ́ fojú rẹ gbólẹ̀ wàá rí pọ̀ gbà padà torí ẹ̀ Zaid ibn Thabit ọlọ́pọ̀ ènìyàn. Zaid ibn Thabit yìí báyìí ó là Nabi sallallahu alaihi wasallam wọn fi yé wa pé òun lọ́ ma ìmọ̀ ọ̀rọ̀ ìrù bá a ti ń pín ogún jù. wa anna Zaidan ó sọ̀lá ma hàlẹ́tẹ́ni. في قوله في فضله منبها أفرضكم زيد ولاهيك بها في ọlọ́run ọba ọ̀sà zéèdù lẹ́sà pẹ̀lú máa tọ̀rọ̀ ẹ̀ níbi ọ̀rọ̀ dára mi sọ̀rọ̀ wá àlùsọ́là ń sọ níbi náà ti ṣe àfihàn láti ń bẹ fún zéèdù pé àfúrọ́dù kún zéèdù zéèdù ló ní máa tọ̀rọ̀ èdè jù nínú gbàdégbégun bẹ́ẹ̀ ni gbogbo àwọn mọ̀dáìgò tó kíyà lónìí mọ́sáàbù zayid ni wọ́n tẹ̀lé nípa bá a ti pín ogun ṣùgbọ́n àtàbí mi náà tún ní ìṣe àdáàtì sí wọn bí ibn Mas'ud bí ibn Abbas bí Ali ibn Abi Talib ṣùgbọ́n mọ́sáàbù zayid ni gbogbo yẹn tẹ̀lé tọ́ba fẹ́ yapa sí mọ́sáàbù zayid ni kò wọ́n sọ pé ibi àyàpá ti fi zayid sọ tó ti fà ní àmọ́ majority tí wọ́n sọ nípa bá a ti pín ogun ọ̀dọ̀ àmọ́ píríncípù tó fi lélẹ̀ láti lo ọ̀rọ̀ tó wá náà alukurani àti sunna ní gbogbo èèyàn lò. òun lẹni tí ń bẹ lórí ràkúnmí níjọ́ kan tí ìjánu ràkúnmí rẹ̀ wá jábọ́. Ibn Abbas wa sáré ìdílébì fẹ́ sọ̀kalẹ̀ mú nǹkan rẹ̀ Ibn Abbas sáré bá mú. ìyá ìyá bùnà àmì nàbí. sọlá àdìsọlá ọmọ ń pè ànábi sọlá àdìsọlá kókó yẹ kó fira rẹ wọlé báyìí. wọ́n ní ah, hakadha umirna an naf'ala bi ulama'ina bẹ́ẹ̀ ni wọ́n pa wá ká máa ṣe pẹ̀lú àwọn olùmọ̀ wa nínú àbáṣinú ẹni sọ fún sẹ́yìn bímọ wọ́n wá mọ̀mọ́ tí òkun sí bí ọmọdé bàálà wa bẹ̀rẹ̀ kakọ̀ wọ́n ti mọ pàṣẹ kò bá sọ̀rọ̀ pé àtọ́mọ̀ mi pé nọ nọ kéèké so zayd ibn thabit nu olùmọ̀ ibn abbas nu alábòye ó ní nígbà tó wàá mú ìjánu ràkúnmí tó fún un títí tó ní àbá ah, àbá ó ní ah, bẹ́ẹ̀ wọ́n pa ọ́ ká máa ṣe pẹ̀lú àwọn olùmọ̀ wa yàtọ̀ sí wọ́n tó yẹ ojoojúmọ́ ọ̀rọ̀ olùmọ̀ rẹ lọ́mọ sọ lẹ́yìn láì dáa. ẹ̀rí ẹ̀kọ́ ni gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mà ti gbé kan yẹn. gbèsè àti àtà ló ti jẹ́ à sọ̀hánà. iná ọlọ́pàá ló ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ń lu bàbà àbàkò dún. àti tẹ́tẹ́ lómi ti ń gbìyànjú àti kọ́mọ̀ wá láì kórí kọ́. nítorí pé tí ẹni tó ń kọ́mọ̀ lọ́dọ̀ rẹ̀ tó bá ti jẹ́ méjì kọ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ ó ní ẹni tí ń kọ́ yẹn gan ò ní wúlò fún ọ torí rẹ̀ àwọn olùmọ̀ wọn làwọn nímọ̀ látàrí pípọ́n ẹni táwọn ń lọ́dọ̀ rẹ̀ lé ibùdó bá àtúnúká ẹ̀rù bó ti ti pẹ̀lú dání zayd ibùdó dáre ètò túmọ̀ sí pé àwọn sáadé wọ́n yé fi wọn fi ṣe báyìí ipò òhun fa ọmọ ń kó tí ọ̀dì jólúmọ̀ fi hàn àwọn ọmọ rẹ pé everybody wọ́n wọ́n wárí fún yín ní ọmọ gbàdàdà kú bàtà ni èyí wọ́n lọ àyè bàbá ti ṣe ọmọ rẹ dínà bẹ́ẹ̀ ó odin àwọn èèyàn ni bá a dín nítorí pé nígbà tó ti fi hàn wípé gbogbo ẹni tó bá ti dá fún àwọn ọmọ mi náà àfa ni ilé bàtà fà fà rẹ ni lẹ́ẹ̀ wọ́n fi bẹ́ẹ̀ wọ́n fi sọ àwọn èèyàn dídẹ pẹ́ ẹ mọ̀ pé nítorí ẹ̀yin sọ ọ̀dà kò sí déédéé ẹ sọ anakunla anakunla fún tání fọmọ kí o wà fà rẹ tí èsì kó náà kọ́ kí o tí èsì ti kó nímọ̀ tẹmọ̀kẹ́ yìí lẹ́fẹ̀ẹ́ bá tiẹ̀ dẹ́hùn àmọ́ bá tètè fi ìmọ̀ bàbá ní bàtà fi ń pọ́n wọn lé ẹjẹ́ tètè dé ṣòkòtò ti yín náà di yẹ̀rì tẹ̀rọ kó wọ́n wà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá ló kú ní ìsìn nígbà táwọn bàbá wọn fẹsẹ̀ wọn lé orí ká serious tò wá fẹ́ di ipò bàbá wọn mú àwọn ọmọ yìí pé orúkọ lásán bọ́dì lásán kọ́ ni bàbá àwọn ti dipò yẹn mú bọ́dì all together with engine ẹ̀yin wá jẹ́ bọ́dì without engine tẹ́ẹ̀rì dìmú ẹ̀ ní rí dìmú torí pé ọ̀pọ̀lọpọ̀ agolo ní bẹ́ẹ̀ lé mẹ́kù tí ò sí ń dín níbẹ̀ sórí lórí ọ̀nà sórí lórí ọ̀nà. torí di lọ́dọ̀ wa o táwa náà ká jẹni tí ó gbìyànjú ká má tara wa jẹ. lẹ́yìn rẹ̀ bàbá ní bọ́flọ́n fi kútùbí yìí sallallahu alayhi wa sallam alladhi katabaha ila ahli al-islam fi ash àlàyé nípa àwọn òwe tánàbí sallallahu alaihi wa sallam tí wọ́n kọ táwọn mùsùlùmí àwọn òwe tí wọ́n kọ táwọn mùsùlùmí láti fi ṣàlàyé àwọn òfin fún wa àwọn òwe kan bẹ tánàbí kọ sallallahu alaihi wa sallam ọ̀pápẹ̀ kọ rẹ̀ wọ́n wá kọ ọwá dìbò tọ́da dúró bí nísìnyí tí ẹ sọ pé ẹnìkan ti dírà hmm, àwọn àwọn òwe kan bẹ tánàbí pàpẹ̀ kọ rẹ̀. tọ́wọ́ abẹ́ kọ́kọ́ ànábì ṣe tíra eh, tíra bọ́ọ̀lù mélòó láwọ̀ àká ee ọlọ́lọ́mọ yìí bọ́ọ̀lù tá a kà ẹwà tíra dé sọ́yìn Bukhari ọ̀rọ̀ ta lọ́wọ́ àmẹ́ sọ́yìn Muslim Abu Dawud an gbogbo àwọn tíra àwọn àti tá a mọ̀ ọ̀rọ̀ ta lọ́wọ́ ọ̀rọ̀ tọ àwọn òwe kan wà ń bẹ tánà bí pápẹ kọ rẹ fáwọn kan tó ṣe àkójọpọ̀ àwọn òfin kan sínú làbá bẹ sàlàyé mi ibi tá a dúró sínú lónìí Ọlọ́run bá dàpọ ràn wá lọ́wọ́ wa tí lọkàn nínú ẹni tó kọ mọ nípa yìí tó sì fi ní nífẹ̀ẹ́ tó sálọ tí ràn wá lọ́wọ́ lórí àti máa tẹ̀lé nínú tá a fẹ́ àti ní tí a fẹ́ tí wá lọ́kàn nínú ẹni tí ó sòríire látàrí títẹ̀lé díẹ̀ ọlọ́run bá ti wá lọ́mọ àlùjánnà tó máa olorun ba lọ kọ́ bọ́ ọkùnrin hàmdè. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته سلام عليكم ولكن يجب ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون ان يكون هناك افضل من اجل ان ان يكون هناك افضل من اجل ان ان يكون هناك افضل من اجل ان ان يكون هناك افضل من اجل ان ان يكون هناك افضل من اجل ان ان يكون هناك افضل من اجل ẹ̀kọ́lọ́ tuntun síra wò tó ń mọ ẹ̀yìnmán nínú táwọn ibi jogún náà lọ́dọ̀ bàbá rẹ̀. bàbá ànábì ẹ̀sán wá sọ pé ànábì orí nǹkan kan jogún lọ́dọ̀ bàbá rẹ̀ tó ní tí bàbá rẹ̀ fi lẹ̀ sàrà rẹ̀. òjogún nǹkan kan lọ́dọ̀ bàbá rẹ̀ kò ní túmọ̀ torí pé bàbá rẹ̀ máa ti bàbá rẹ̀ kú lọ́wọ́ bàbá rẹ̀ ti bímọ méjì yàtọ̀ sànàbí Muhammad sallallahu alaihi wasallam òṣìṣẹ́ nìkan kan sáyé ju bàbá díẹ̀ àti ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ lẹ̀ lọ àwọn tó fi sáyé nù tọ gbogbo bó ti lè wù kán wọn pín ogún láyé jà ìlíyà wọn nǹkan kan kà kàn wọn náà torí ẹ̀ gẹ́gẹ́ bí Imam Ibn al ti fi sọ olùsèdèdè yìí. النبي صلى الله عليه وسلم جبن أم أيمن طلب بعد نعم عليكم السلام Ìpín ìdíra wa yóò máa dá lórí àníyàn. Hijira ìlọ sọ pé ọmọ wà pẹ̀lú àníyàn. Ìtumọ̀ sí pé nǹkan mi ò bùkátà nìyẹn. Abẹ́rẹ́ bẹ́ẹ̀. So alákó làhàl. Sẹ́yìn wá sọ pé kọ́ kí ẹ̀ wá sí ìdánilẹ́kọ̀ọ́ wọn béèrè pé ta ni ó ti dánilẹ́kọ̀ọ́ yẹn fún olè bá a lọ ìgbà míì kò sá ti ṣe mẹ ìgbà míì àti ṣe wà mẹ ìwádìí kan béèrè láti mọ ìgbé ẹni tó fọnà màyà tó ní síyàn lọ́nà ni kò ti dọ̀gbọ́rọ̀ mẹ. bọ́lá ìṣẹ̀ àwọn ẹni tí ń fi àmàlà sí èsì yẹn lọ́nà wọ́n pọ̀ kò lè jẹ́ èèyàn kan torí tó bá jẹ́ èèyàn kan àbùkù bá ìsìlámù islam ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹ̀sìn tó ikú kò ní olùmọ̀jẹ́ ẹjọ́ ọ̀kan lọ. àwọn olùmọ̀ pọ̀ ìyẹn ti ẹ̀kọ́ sáǹfààní lọ́dọ̀ gbogbo wọn. tó tí ẹ máa béèrè láti mọ̀ pé bóyá ìpàdé àwọn alòdìdí àkányú wọ́n ti rọ̀rọ̀ kúrọ̀ sí yẹn lórí tuntun pé bẹ́ẹ̀ bá gbọ́ lónìí ó lè má rí akú mọ́ sí èkú. ṣe mọ̀ pé tó bá béèrè náà dà tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ló ti lẹ̀ náà. ẹnìkan. alakola hali irun eléyìí ẹ dàbí rè wọn náà àríkùsọ nítorí aláǹfààní gbogbogbò ilé màá ní ìbéèrè nítorí ajé pé individual incident náà ẹnikẹ́ni tó bá kọ́ abéèrè fúnra rẹ̀ ẹ̀mẹ́ni tó bá kàn gbọ̀ngbọ̀ngbọ̀n kọ́ bá béèrè tòǹtòrí pé nǹkan mi wà tó kíkẹ́ bá béèrè tó máa dáhùn aburú tí ó bí ó tún pọ̀ ju ètò ti tẹ̀lẹ̀ lọ náà. nípa àgbọ̀rọ̀ jẹ́. ẹranko tó bá ti jẹ́ pé kọ̀tọ́ ká jẹ́ rè tó bá ti kẹnu bọ̀ nǹkan jíjẹ á da nǹkan jíjẹ yẹn nù. ẹ̀yà àti tí ń tọ́kẹnu bọ̀ yẹn bá jẹ́ tó ga pẹ́pẹ́ tá a bá dábi tó fẹnu sí tá a bá dáná àti ibi tó yípo rẹ̀ ọkàn wọ́n balẹ̀ pa ti mú kó kòkòrò bí gàrí nù ọkẹnu bọ́ nù gàrí dédé ibi tọ́kẹnu bọ̀ yẹn ẹ̀gúdánù àti gbogbo ibi tó àlẹ́ gbẹ̀ẹ́ kò sí ní ni wọn nà ní. Àtọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ti fi ló béèrè. Ó ìdí tó lè pọnmọ síbẹ̀, wọ́n ní ìsìn ìsẹ̀ni tí wọ́n nà. Èyí tí wọ́n nà ní ìsìn pọ̀ ọwọ́ kólódò ni ọ́ lulu ni àbí ẹsẹ̀ lulu lúlù ni gángan gángan kí ni wọ́n lódò àbùkù ńlá àmọ́ ká mú adúrú rẹ̀ ká máa ti ọgbà fún ọ ẹni tí máa ń lúrù rẹ̀ gan-an kọ̀dá tó kọ́ máa ti ń fè torí tí ó lù ọ ti pọ̀ lára rẹ̀ báyìí torí ẹ̀ ló ti jẹ́ pé kìí ṣe gbogbo èèyàn lọ́sọ̀ fún ọ lù sẹ́ni tẹ́ lù bá ti ń ga tó yín ẹ máa sọ̀rọ̀ nítorí pé tí ọba sọ́ra ọlá yọ yọ lẹ́nu gbẹ́tọ́ bá lé gbàgbà mọ́ lọ́wọ́ tó ti pọ̀ ń rí gbà yóò fi yẹ tún dà o lẹ́yìn rẹ̀ sẹ́ni ọ̀yọ̀yọ̀ lórí ẹ̀yìn gbọ́dọ̀ sọ́ra kí gbogbo yẹn náà lọ́sọ̀ máa lù bàbá àwọn alẹ́ mi náà àwọn ọmọ tí ó pọ̀ yẹn ti fún olú yẹn lọ oníwọ̀n lù ọ́ rí náà ni wọn ò lù rí ìtàkùn bá parí nìsín ìjọ ti fẹ́ gba dá pátánì sí yẹn lórí tó ẹgbẹ́ àwọn ọmọ gbọ́dọ̀ orí jì wọ́n àmọ́ láṣẹ ka ìka ni wọ́n hmm, torí lúlu ń gbà mí ẹlòmíì láì níbi ó sì lù yẹn ti jẹ́ gbẹ́jẹ̀ lọ́lé ó sì mọ̀ bá bàbá bàbá wa tó tẹ̀lé mọ́nà láti fi ọ̀sẹ̀ ni tí ọ̀gọ́ ọlọ́run. láàkín ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹni tí fi lúlù yẹn sí kà fún yẹn ní pàdé pẹ̀lú rẹ̀ lọ́nà yọkọ̀ náà ní tójú ọmọ ti dé pé á fún gbogbo ló ti dání làṣẹ́ngbà mi ìka ni wọ́n fi lúlù yẹn ẹ wá wo ọmọ tó fi ṣe kọ́ má lè lọ lè kí o ọ̀pọ̀lọpọ̀ ọ wá dàbá mọ̀ fáwọn náà lónìí. torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí ó kọ́ yẹn kí o gan níbi láti tún kẹ́kọ̀ọ́ náà ọ̀nà olè yẹn máa ń gbà kọ́ yẹn nítorí pé wọ́n ti mú àwọn pẹ̀lú lúlù àwọn náà fẹ́ mú àwọn mi pẹ̀lú lúlù wọ́n á ní rọrùn tó délé kí ọ̀pẹ́ kó tó dé o àti ti dẹ́gbà yóò dúdú dúdú ni ó tún ti kúnlẹ̀ bẹ́ẹ̀ ti máa kúnlẹ̀ wọ́n ní kò burú ọ̀rọ̀ wa bà wá lọ́wọ́ àwa pẹ̀lú rẹ̀ ti dẹ́gbẹ́ ẹ̀mẹ́gbà wá mi ò náwó sí mi. kúlẹ́bẹ́ bẹ́ẹ̀ ti dàbò yẹn lórí dàbò yẹn bí kúkú bí yíyìn gbogbo yẹn náà bá lórí kọ́ńkọ́ yẹn ní na mi bá bí nàkún bí nàkún. subhanallah tó bá yẹ kí ìmọ̀ gidi kan náà wá ń yẹn kọ́ àbí kó dún wọn àwọn lọ ẹ má kó ẹ̀kọ́ sáwọn yẹn lọ́kàn. gbogbo adébíté máa ti ń bọ̀ wá lè jó ẹ̀yìn ó ti kókò bókò ní kọ̀kọ́ kí àlàyé òkú àlàyé òkú kìnìkan fún kìnìkan òkú kìnìkan fún kìnìkan òkú bàbá kìnìkan wọ́n máa kí ẹgbà fọ́ọ̀mà tó ọba tó lu ọ gbogbo orí rẹ ní òkú. àmàlí náà ló bá àwọn akadìjọ kan lẹ́sàn kọ́ ọmọ jáde pé wọ́n lè mọ́ ọmọ tó ti kọ́ ọmọ bá tó bá ní kó kó sí bá náà wọn làwọn fẹ́ kó wọn ayé àwọn ìyá bàbá wọn máa ń ṣe mọ́ta wọn lò tẹ̀mú wọn pẹran wọn ṣe kàlẹ́ndà. Naam. Aleykum salaam. Ìjọ lè ti pọ̀ ẹjẹ́ fún béèrè fúnra wọn. Láàrin ìṣẹ̀lá. Ní Ìbàdàn, ìpínlẹ̀ ìgbọ́n ṣẹlẹ̀ lórí Ìbàdàn. Òjò lọ láti bò wàṣà eré àwọn. Ó wá ó jọ ó jọ ó jọ ẹ máa ń gbà wọ̀nyẹn lọ bí kò sí olóògbé yẹn lọ àbójò yẹrù látàrí pé máa kún. so ìgbẹ́ kan wá ṣẹlẹ̀ nígbà yìí àwọn oúnjẹ oúnjẹ ẹ ti lọlẹ̀ àwọn ìwà ń kọjá lọ ẹ̀ wọ́n á jẹ́ pé ẹlẹ́yà kan náà kọjá. ọ̀tá fara lórí ẹ̀. kò sọ bíríjì omi yẹn máa ń kún un bíríjì òfin eré náà kọjá so wọ́n wá mú ẹlẹ́yà kan náà kọjá wọ́n ẹlẹ́yà yẹn ọkùnrin ló wá ní àárẹ̀ ló wà ní ara rẹ̀ so ọ̀rẹ́ odò ẹ̀ tún padà fún wáyé díẹ̀ lọ́nà ìgbà tó wọ́n fún wa mo tún ó wá àwọn tí wọ́n aṣọra wọn mú kò láì lọ lọ ẹlẹ́yìn àyẹ̀wò ṣàwọ̀ ẹlẹ́yìn àyẹ̀wò ọkùnrin kan wá mí ní bẹ̀ǹdà o bọ̀bá yẹn sọ fún mi ọ áfà tó ṣẹlẹ̀ náà dé bẹ̀yìn nípa ẹni pẹ́ ọkùnrin kan wá fẹ́ lọ fún ẹlẹ́yìn wọ́n wá ní pé ẹ̀yìn ìrìn onígbọ̀n tẹ́lẹ̀ wọ́n sọ pé ẹlẹ́yìn sọ pé àbá ọkùnrin padà sí ìjẹ̀kú padà náà lọ́ọ́ padà sí ẹlẹ́yà yẹn lórí ọ̀pọ̀. mo wá bèrè àwọn apá àwọn apá kan apá kan tó ṣe ẹ̀dá àwọn kan tó ṣe òṣìṣà ní mo bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. kejì dání ti dá. ẹlẹ́yà yẹn. ẹlọ́kùn làhà lọ́wọ́ àdúgbò ń béèrè lọ́wọ́ àdúgbò tó ń béèrè ni pé jẹ́tóbìnrin bá bọ́ọ̀lù ewu bá jẹ́lẹ́ àkọ́bá máa jẹ́lẹ́ nítorí pé ilé yẹn àkọ́kọ́ fún mímọ pé ẹlẹ́lẹ́ àgàn ọ̀tọ̀ ta lọ́ hà ìgbọ́sẹ̀ mọ̀túmọ̀ ẹlẹ́hà ẹni tó ń tì má lé tí wọ́n ti tí ẹnìkan kan má lé o òun ń tẹ̀sìn ni sọ àwọn yòókù tí yóò ṣe bẹ́ẹ̀ wọ́n ń tẹ̀sìn gbọ́dọ̀ tí wàá jẹ́ ṣé wàá máa sabotage òun pẹ̀lú orúkọ tí ò ní jùmọ̀ obìnrin gbogbo obìnrin tó bá kó sínú ewu ewu tó lè mẹ́mi lọ àbí ewu tó ṣe pé kò ní mẹ́mi lọ ìmọ̀ lè fi ní fìlà ṣé ọkùnrin tí kìí sọkọ rẹ̀ ọkùnrin tí kìí ṣe ẹni tó lọ ń ṣe léèwọ̀ fún pípò náà fẹ́rù rẹ̀ bíi bàbá bíi ọmọ ọkùnrin tó dára àtàtì tó lè ràn lọ kẹ́mi rẹ̀ ọmọ bàbọ̀ tó bá gbé ìta ìbéèrè nù kò bá níjùmọ̀ àwọn kọ̀tọ̀ gbọ́dọ̀ kan fún ládùúgbò yín wọn ń gbé yẹn lọ òní òye pẹ̀tọ́ ẹ̀kọ́ obìnrin obìnrin náà. Thank you. Rárá o, rárá o. Nínú iṣẹ́ tí wọ́n ń kọ, nínú tí wọ́n ń kọ, lórí pé sáàkùrá ni bá sọ̀ kalẹ̀ níbẹ̀ nù ọ̀nà ìṣe nǹkan lọ kọ́lẹ̀. Báwo ni bá ti ń ka ọmọ kọ́lẹ̀ kan náà? Ẹ̀gbọ́n fún wọn yàwọ̀. Bá ti ń ka ọmọ kọ́. Tòun ti ń bẹ nù ẹni tó jẹ́ pé sáànà bí bá fẹ́ kọ lẹ́tà. Ẹni tó bá ti wá tòsí ni kò ní ìdí pé kálukú eléyìí tẹ̀sí ẹ̀ Ẹni tó bá ti wá tòsí tó wọn lè fẹ́ kọ́ lẹ́tà yọkọ̀ tó wọn nǹkan tó ń sin náà kẹ́ bí ó ti wá àwọn kí ni wọ́n kọ́ náà. ìjọba ẹbí ìbéèrè tó síwájú yẹn tóbìnrin bá kó sínú dẹ́njà òfin ṣẹ̀rí àgbà ọ̀rọ̀ pé òfin ni ọkùnrin ni ó ti kó bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé yé wa lè gbọ́rù rọ́ọ̀tì àṣà nínú ṣẹ̀rí à nígbà tí àwọn nǹkan kíláàsì bá tẹ̀lé ó láwọn òfin tiẹ̀ láti mọ̀ pé ad-daruratu tubihu al-mahdurat kíláàsì a máa ṣe ń tọ́jú ìwọ̀ àmọ́ sọ́dẹ̀ tó. لكن ما أبيح للضرورة يقدر بقدره ntí ó dín ìwọ̀ ní pípọ̀ fọ́ kan obìnrin olóbìn àmọ́ torí kọ́mọ́bà àjẹgbẹ́ mi rè ó gbé ìsìláàmù e, gbà kọ̀ọ̀kọ́ mu ọ̀fà tó bíbà tó ń fa àrùn tí ọba tí wàhálà ń kọ̀tọ́ o fífọ́ kan lára kọ̀tọ́ kì í ṣe àwò rẹ̀ kì í sọ́mọ rẹ̀ kì í ṣe ìyá rẹ̀ tó kọ̀tọ́ ṣùgbọ́n ìgbà tí lọ́ọ́ rúra gbà pé kọ̀ọ̀kọ́ kan lára fífọ́ ọwọ́ rẹ̀ lásán ó lè mú un là kọ́mọ fà kọ́mọ fà lọ́wọ́ káwọn yọmọ fà wọn náà ó lè mú la ọgbọ́dọ̀ mọ́ wọn lọ síbi ìtàn rẹ̀ o. bóbi ìṣẹ̀lẹ̀ àti sọ̀rọ̀ ẹ̀ǹtí túláàsì tó sọ́dẹ̀tọ̀ fún ọkùnrin kò ṣe nígbà tí ó dé kí kọ̀tọ́ bí ọba ti túláàsì ọgbọ́dọ̀ táyọ òdiwọ̀n tó ń bùkátà. ó ti tó pé tó bá fà lọ́wọ́ yóò lè jáde àbí òye àwọn èèyàn fà wọn náà ó ti tó ibi tó bá fà lẹ́sẹ̀ yọ jáde wọ́n gbọ́dọ̀ mọ́wọ́ tayọ ibi tó ṣe kó tó. àwọn ibi tó ti ń fà ó ní kómi tún gbà wọn lọ́wọ́ òbúrò tún mọ́wọ́ lọ títí dábíyà rẹ̀. ó tún ní pé kò ṣeéṣe kò burú kò dìímú láyà kò rí kò gbé jáde nítorí pé nígbà tí fìtínà bá dé ẹ̀sìn Islam ó fi àwọn àyè sílẹ̀ lóríṣiríṣi kẹlẹ́bà gbẹ̀mílà kẹ gbẹ̀mílà ń bẹ̀ yẹn òun ló síwájú ikú bíi lélẹ́yìí kì í máa sọkùn ìbí rẹ̀ àbí òye wa. sọ̀rọ̀ nìkan sọ fún pé ara máa kó gbogbo eléyìí sọ ká pa rẹ̀ ọ̀rọ̀ amúlógbè jáde. Thank you alhamdulilayi ẹni àkọ́kọ́ yorùbá yẹn ò ṣe déédéé ó ní wọ́n dìgbò fún kí ni jẹ́ dìgbò wọ́n ti ìbò fún àbí wọ́n dìgbò fún ẹ ẹ torí pé wọ́n kọ àwọn yorùbá mi wọ́n dìgbò dìgbò báwo tí màá gbé dìgbò lù nǹkan àbí òye wa wọ́n dìgbò fún àkọ́kọ́ ta ló ní kó dìgbò ẹ wá lọ wọlé wọ́n fẹ́ búra fún tàbí wọ́n gbé lọ kọ́ọ̀tù wọ́n á fẹ́ kó fọ kó fà kúránì búra sọ́yẹ́ kó gbá kúránì kò fi búra àkọ́kọ́ kò sí nínú tíṣẹ̀rẹ́ àwọn akọ akókè gbá kúránì lọ́kẹ́ máa fi búra ó ti tó kọ́ sọ́kúrò ọ̀wà wọ́n fọ́ náà búra pé báyìí báyìí lórí òṣùwọ́n kọ́ ọmọ ẹni tó bá fi orúkọ náà bá búra lórí rọ́ tó olóńgbà ara rẹ̀ lọ́ fi ẹnu ara rẹ̀ ló fi sẹ́bi léra rẹ̀ lórí o torí ẹ̀ má fi orúkọ náà wà búra lórí rọ tó bá sọ wà báyìí tuntun tí wọ́n fẹ́ máa gbá Kùránì lọ sí kásìlán oníbò ló di tó fi wọlé ìbò tó ti di tó fi wọlé òkè sáà Kùránì ló fi ṣiṣẹ́ kí wọ́n á lè túmọ̀ kó gbá Kùránì lọ kó fi búra tó nǹkan ìjẹ́wèé tán fi ń búra ni kò sófin nú ẹ̀ ẹgbẹ́ náà kò gbọ́dọ̀ lòfin tó wà nú ẹ̀ àmọ́ ni ó fi búra ìyẹn kúrò ní eh, yọjà mi tí ó fi mọ̀ pé tòun ọ bàjẹ́ tó ń bá purọ́ ìwé àkùránì ń sèwé sáfì ń ba tèèyàn jẹ tontori délé ntí ó lè bá làákà ìmú tó bá tiẹ̀ jẹ́ pọ́tọ́nù sẹ́ríà tí wọ́n fi sọ pé kó gbé àkùránì lọ kó fi búra òní wípé tó o bá dépò yun àkùránì náà ló lò ẹ̀wọ̀n kíkàkí àwọn sọ pé nóò lẹ́yìn náà ó ti fa àkùránì búra lórí wípé ó takò àkùránì ẹ̀wọ̀n kíkú fúrò nù nítorí pé ọ̀nìkan fa alukurani búra alukurani yẹn tó bá ti fi búra kété pé tákàdá o àti pípẹ́ àti fi báyìí o ọ fi búra lórúkọ kó ọ̀rọ̀ náà ni wọ́n fọ̀rọ̀ náà wọ́n bá búra tó ti pípọ̀ tán torí pé tẹ bá bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n fi nǹkan mìíràn búra ọ̀hún fi alukurani fi búra lórí pọ́ọ̀tàkù alukurani wípé wọ́n bí mùsùlùmí ó fi alukurani búra láti protect the constitution of the federal republic of nigeria. ẹ wo sọ́takura àbí ọ̀takura ọ̀tadúgba ẹni tí ń ṣe bí òrìrì ò pé torí tó rírẹ̀ bá pé yọmọ kọ́rọ̀ wèrè ló ń sọ lẹ́nu. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون تدعي أي جدد لفين constitution تدعي أن constitution تدعي تلولو àwọn tó fi ọ̀rọ̀ náà òtún ti ń búra lórí pọ́ńtà kọ̀rọ̀ náà wọ́n dájú pé tó ṣe bí òrìrì òkè. kí ara ti tọ́ ni níta sọ náà nù àníṣe ọba gbà ó túmọ̀ sí pọ̀ gbádùn ọwọ́ àníṣe olè rìjẹ́kì ṣé ọba ti dáhùn rẹ̀. Àlejò ìjẹ̀kan ìjọba bíi fámìlì ìjẹ̀sà ẹ̀ẹ́pọ̀ lára rẹ̀ wọ́n fún mọ́ọ̀kì kan ní sẹ́fà lára rẹ̀ but mọ́ọ̀kì tẹ̀ ó ní fẹ́ǹsì níbẹ̀ ìdè láàrin ibẹ̀ yẹn ibi ilé pápá ní ìbílẹ̀ pọ̀ ibi tí wàá di àwọn ẹ̀sìn pọ̀ níbẹ̀ yìí ilẹ̀ tó wá kù ní ilẹ̀ yẹn pọ̀ ẹ̀ ilé náà wọ́n fẹ́ǹsì ilé náà láàrin mọ́ọ̀kì ní ilé ilẹ̀ yẹn wá wà tó wọ́n á lè bírè ìyàwó fẹ́ sọ ilé yẹn àwọn fẹ́ sọ ilé yẹn wọ́n á jẹ́ fẹ́ sí ilé yẹn ní ìdẹ́kọ̀ọ́

gbogbo orí tẹ̀sẹ̀ bá fẹ́ establish ẹ gbọ́dọ̀ rí i pé ẹ wá security tó gbópa fún lápalẹ̀ yorùbá yìí kí ẹ wá security tó gbópa fún torí incident tá a ti sọ nípa pé ń tọ́sẹ̀lẹ̀ ní Ṣakí yẹn àwọn yẹn tún confam oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ ṣẹ́gun tó bá ti kú báyìí wọ́n kàn máa lọ yọ ara wọn ni tòun eléyìí tó túmọ̀ sí pé àtúnáyẹn kọ́rìdì àwọn èèyàn kan lọ sọ̀kú sórí tẹ́ ọgbọ́dọ̀ wà conditionalize pẹ̀lú wípé ẹ protect oríṣẹ́ yẹn dọ́gba. tí ọba jẹ́ bẹ́ẹ̀ tí ọba jẹ́ bẹ́ẹ̀ so ọ̀dà bí gbàtí yẹn kàn gbé bàbá rẹ̀ àti màmá rẹ̀ lọ báwọn tó fẹ́ lu tó fẹ́ lu sí apàtì wọn. nílẹ̀ Yorùbá yìí o nítorí pé ẹ̀ẹ́dẹ́ bá rí táwọn yẹn máa ń hùwà kánlu kan ẹ wádìí dáadáa. tòwọ́ fẹ́ túmọ̀ sí pé nọ́ọ̀fà ni gbogbo wọn fi ń ṣòkú sílé wọ́n á tún ti fi tí wọ́n tún símẹ́ǹtì rẹ̀ tí wọ́n ti mọ ara wọn ìwọ̀ ọ̀daràn tí wọ́n máa wò tàbí òye wa tó orí jẹ́ iná ní Islam ní kẹ́ ẹ̀ tún kú sí ṣùgbọ́n nígbà táwùjọ bá ti dàwùjọ burúkú báyẹn tó àfi kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ti lè protect rẹ̀ ní pàápàá pé protect tí àbúrò òfin ìṣẹ̀lẹ̀ ìgbà tí kò tó ká ikú ẹ̀fọ́ àwọn èèyàn lẹ̀kọ́ máa sìn kú bẹ́ẹ̀ kọ́jọ́ pé iná lẹ tún ra àwọn ọ̀daràn lọ láti máa rí ibi tí wọ́n ti máa yorí àwọn èèyàn yọ fún wọn yẹ̀dọ́ wọn. tálẹ̀ ní tó dùn mà láti pé bàbá òun tó kú jẹta wọ́n yọ ọkàn rẹ̀. ọ̀sẹ̀ ní tó dùn mà torí ẹ̀ tẹ́bá ti lè protect ẹ̀ dáadáa kò sí wàhálà mi. àmọ́ tẹ́bá ti lè protect ẹ̀ sẹ́yìn náà gbé mélòó láti sọ́nà àlàyé táwọn wá sókù tò ilé ìjẹun ti ṣe jẹ ṣùgbọ́n kò á túmọ̀ sí pé tó bá tí wọ́n á sìn òkú síbi tó fẹ́ sin sí kẹfún máa rẹ sílẹ̀ǹtì o àbí kẹ lọ sí sínú yàrá o tòlẹ́ wọn ti ń gbé wọn pálọ̀ gan báwo ni wọ́n ṣe débi ṣùgbọ́n lẹ́yìn tí mọ̀ kí àwọn ti ń ta takuta kí ní kẹlẹ́kù lẹ́jà lẹ̀ yorùbá yẹn tẹ́kù gbogbo sí àbàtà rẹ̀ yẹn wọ́n ta sẹ́yìn òkèèrè bí wọ́n ti máa rí nǹkan apáyọ ọlọ́run apáyọ ọlọ́run kẹsàn-án ọlọ́run owó lè bàjẹ́ dé. tòkè ti ṣe pé kò sí ìjọba lásán aláwọ̀ èèyàn ọ̀dà nítorí bí ìjọba bá wà ní adáwọ̀ èèyàn bá dà ìjọba ò ní rí tẹ̀sí ìjọba ò ní rí tẹ̀sí. ìrẹ́ láti sọ ìtàn tó wá nínú tàmàdínà nípa àwọn ìyàwó ní méjì tó lọ tó fẹ́ lọ jí ara nábìgbé ní màdínà wọn tó máa tó àkèrè wọn tontori ẹ̀ ló ti wá jẹ́ pé ní ìsìn gbogbo sọ̀rọ̀ǹdì mẹ́tíláṣí àlẹ́mísọ̀lá àṣẹlẹ̀ lábẹ́ẹ̀lẹ̀ kankiri tí wọ́n ti síbẹ̀ yóò fẹ́ ti yóò fẹ́ túlẹ̀ alájà bíi mẹ́fà méje wọ́n ti ráùn àrègbè tó gbà wọ̀ tẹ́lẹ̀ ṣerú kankiri nàìjíríà ti jàǹbá ti pọ̀ ń bẹ̀ kankiri tó ti pé irin rọ́ọ̀dù kàdá tí wọ́n ti síbẹ̀ tó pílà láwọn arinwélé wọn á kójọ rẹ́gẹ́dẹ́ wọ́n tún wọn á rọ tòtá àdàbà lè protect àwọn oúnjẹ wa àmì ẹ̀sọ́ pé ah, bàbá ọdẹ máa lọ lẹ́ẹ̀kan láàrin àwọ̀ ẹ̀ka sí fẹ́ǹsì bí irú lítà máa kọ́ tákàgbẹ́ búlọ́ọ̀kù kánú lẹ̀ sọ̀rọ̀ pé eléyìí gan sábà gbẹ́lẹ̀ ní jìnnàjìnnà rẹ̀ wọ́n kàn wọlé ni fẹ́ǹsì ó sì bẹ́ lálàáfíà àbí òní ti lálàáfíà ọlọ́pàá bá a tán àwùjọ sí torí di eléyìí. bẹ́ẹ̀ bá ẹ̀ńkọ́rẹ́jì káwọn èèyàn máa lọ sórí tẹ́ ẹ sì máa máa bẹ́ẹ̀ tẹ̀ protect orí tẹ́ àmọ́ tí ti jẹ́ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí àwọn èèyàn kan wá di à ń sọ̀rọ̀ yẹn láàárọ̀ yẹn nìkan bá ní orí tẹ́ kan wà ní ọ̀nà ọ̀nà Òṣogbo mẹ́yẹn lọ́dọ̀ wa mẹ́yẹn kéèké subhanallah kò sókù kàtọ́ sẹ́kù mẹ́tò orí sẹ́kù lára rẹ̀ bàbá yẹn ní ká kò sókù kàtọ́ sẹ́kùn gbogbo orí tẹ̀ tó rí sẹ́kùn gbogbo ẹ̀ wá ti yọ. ẹ̀rọ ọlọ́mùbá ẹ̀ kó làwọn èèyàn ti máa yọ̀ dára bá kí ni wọ́n borí àwọn èèyàn ti gan سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت